Araba ìlú odò ọ̀rọ̀ ní èkìtì ní ìkọ̀lé local government ìlú ìjẹ̀lú èkìtì láti kúrò hmm. níbi tí wọ́n ti ṣe àdúrà tí wọ́n dẹ̀ bọ èṣù gẹ́gẹ́ bí ìṣe international council for ifá religion lọ́dọọdún hmm. ẹ̀yin náà wá wà pẹ̀lú wọn lónìí kí ni ìgbàgbọ́ yín nípa èṣù láàlú ògiri òkò. Hmm, ẹ ṣe olótú èṣù ọlà ìlú. èṣù ọlà ìlú ni. ọlà ìlú ni èṣù àwọn tán ẹ mọ̀ pé oríkì ni láàlú wọn ṣọ́ọ̀tì ẹ ni wọ́n fi pè bẹ́ẹ̀ hmm. èṣù dáa gan o èṣù dáa gan títorí pé èṣù ìránṣẹ́ olódùmarè tó pé nínú ìwà àti nínú ìṣe tó ní òótọ́ hmm. bẹ́ẹ̀ ni òun ni èṣù ṣùgbọ́n ìhà téèyàn bá kọ síyàn ńgbà míì bí ẹni tó bí ọmọ méjì ìkan lè máa hùwà tí inú òbí ò dùn sí ìkan lè máa hùwà tí inú òbí dùn sí tẹ áfà kan mọ́ra jù kan gbà míì àbí tó típa yorùbá ka èṣù ọ̀là lúni bí ènìyàn bá fi inú òtítọ́ bá èṣù lò á jèrè èṣù èṣù tiwa ń ṣe eléyìí tó dán jésù wọn wò ńgbà táwọn onígbàgbọ́ ní èṣù kan èṣù tiwa sátánì ló dán jésù wọn wò àwa èṣù wa ń ṣe sátánì. èṣù yàtọ̀ sí sátánì. ó yàtọ̀ sí sátánì gédégbé ni èṣù ọ̀làlú ni hmm. bẹ́ẹ̀ ni èṣù dẹ̀ ó dáa níwà ní bíbọ bí o bá ti sìn ìhà tó bá kọ sí náà ló máa kọ sí ẹ. èṣù tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ bàbá ṣé nàìjíríà nìkan ló ní èṣù yẹn ni àbí gbogbo àgbáyé. <laughs> ṣẹ̀rí kò síbi tí èṣù ò dé gbogbo àgbáyé ló ní èṣù ṣùgbọ́n ó níbi tán ti bí èèyàn gẹ́gẹ́ bí n tó bí ni àbí téèyàn ń sùn kẹ́yìn hmm, ìjẹ̀lú yìí ibẹ̀ ni èṣù wọ̀ sí bẹ́ẹ̀ ni. Okay ìjẹ̀lú èkìtì ẹni ló bá ń bọ èṣù tó nígbàgbọ́ nú èṣù kí ló lè ṣe tínú fi lè bí èṣù sẹ́ni yẹn. tí èèyàn bá ń bọ èṣù tó ní ìgbàgbọ́ nínú ẹ̀ ohun tó lè ṣe ni pé tínú fi lè bí èṣù tí èèyàn bá fún èṣù ní èèwọ̀ tó fún jẹ hmm. òun náà pè ní èèwọ̀ ó ní ohun tí èṣù ò gbọ́dọ̀ jẹ ó dẹ̀ ní irú àwọn tó lè sin èṣù tínú ẹ̀ gan ò bá ti dùn síra ẹ̀ ò lè sin èṣù olúwa ẹ náà gbọ́dọ̀ yọ́nú síra ó gbọ́dọ̀ tan ara ẹ hmm. téèyàn bá ń tan ara ẹ tó ń ṣe èṣù lójú ara ẹ kó lè rójútu ọ̀rọ̀ ẹ hmm. ṣùgbọ́n tí èèyàn bá mọ̀ pé òun ò tan ara òun pẹ̀lú inú òtítọ́ èṣù dá o torí òun ló ní ajé dandan kò dẹ̀ sí èèyàn nílé ayé tó máa ní pé òun fẹ́ ní ìdí ayé tí ò ní gbà tọ̀dọ̀ èṣù. ọ̀dà kí lèèyàn lè fi bọ èṣù tó yẹ pé àdúrà téèyàn bá ń ṣe ń bẹ̀ á sáré gbà. ẹ èṣù ń gba òwúkọ tá à ń pè ní itú ó dẹ̀ lè jẹ àkùkọ ìpín òrí obì gba omi tútù pẹ̀lú ọtí òun lèṣù lèèyàn lè fi ṣàdúrà ní èṣù àti epo. ọ̀dà ẹ fún wa ní oríkì èṣù níwọ̀nba kẹ́ ẹ wá lo èdè ìlú yín kẹ́ ẹ fi kẹ́ ẹ fi kì í. wọ́n ní èṣù ọ̀làlú akétépe níyanjú ọ̀pá òrìṣà títúfẹ́ à òun ní ṣékété ń péré ṣékété ń péré ọ̀fẹ́ bàtà ní lámọ́lámọ́ adànù mojúse ọ̀pápá wàrà tòṣónà sẹ̀kọ̀ gbókó sórí afárá wọn ní bá gúnrí oko rẹ̀ léré sómi èṣù ẹ lọ láàrin ọjà àtàrí rẹ̀ ṣe fíò fíò fíò fíò ọpẹ́lọpẹ́ gíga kẹbọrága èṣù dákúndábọ̀ àwọn ọ̀tá mi ni kò ṣe o èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni mo ṣe ọmọ ẹlòmíì ni kò ṣe èṣù ọ̀làlú ó là mí sówó olùlàmísájé ní èṣù ó gbè wá o elégbèje adó. àràǹgàjìgà. èṣù ó gbè wá o elégbèje adó. pa tí pọ̀ tá wá. àràǹgàjìgà. tí la tí ó làárẹ̀ àwa. àràǹgàjìgà. ó ti rí nìyẹn. ẹ bá ní dárúkọ yín lẹ́ẹ̀kan sí. ẹ orúkọ mi ni olóyè gíga ìfagbàmílà ìfàtúndé àràbáwo ìlú odò ọ̀rọ̀ tí mo tún jẹ́ ológun ìlú odò ọ̀rọ̀ ní kọ́lé local government I State. Ẹ sir.